àwọn ẹni tó sì fẹ́ ba tọ́ ọmọdé wàhálà ẹsẹ̀ bí wọ́yẹ́ nìkan ní sanwó oṣù fún wọn ni wọ́n mọ̀ ní ẹgbàjáre àwọn bàbá yẹn ti burú jù ẹ wá wòran ìwòkuwò wọn sì máa gbé sí fún wa títà wọn mí ìbàjẹ́ kódà bẹ́ẹ̀ wọ́n ti tí wọ́n mọ̀ mí lọ sí church tó máa fi dára church torí ẹ̀ jẹ́kí lè wọ́n tẹ́lẹ̀ Islam ká máa rántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ńbẹ̀ ìgbà tẹ́sẹ̀ wọnúlé bisimilahi wọlé jìnnà wọ́n Bismillah kọ́rẹ́ jìnnà. wa ala rabbina tawakkalna kẹ máa wí kẹ gbóhùn sókè ọmọ náà gbọ́ yóò máa gbé gbogbo àti bàbá mi bá fẹ́ wọlé wọn máa ń sọ nǹkan kan wàláhì ńgbà tí ìbá ìsójọ mélòó ẹ wa ala kan nù tó bá kọ́kọ́ náà lẹ́ẹ̀ máa pè kẹ́tó wọlé náà bẹ́ẹ̀ gbà tẹ́tẹ́ jáde bisimilah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah wàlẹ́ ìrìtọ́ máa hàn ìyàwó yín gan yọ hàn tẹ́lá obìnrin àwọn náà ń kẹ́kọ̀ọ́ títọ́ bá jọ dáràn ìyàwó náà jọ dáràn jẹ́ẹ́jẹ́ ìlànà ọkọ nìyàwó máa mú bọ̀ bá ya tọ́ba ti dẹni ọlọ́run wàlẹ́ ìrìtọ́ ìyàwó náà ti dẹni ọlọ́run. اللهم إني أعوذ بك أن أضل أو أضل أو أذل أو أذل أو أظلم أو أظلم أو أجهل أو يجهل علي owó ìgbà tó jáde lé wàlá àwọn ọmọ rẹ̀ ọkọ bákan náà ìgbà tó wọlé ọdarúkọ Ọlọ́run kó tó wọlé ṣètò nìkan ti padà ṣètò nìkan wà tó pé máa bá yàn wọlé tí ẹ bá ti lè dárúkọ Ọlọ́run tẹ ti wọlé ṣètò nìyàn bá yàn wọlé náà ìlọ́fà ló ti jẹ́ pé ńgbà mi ìyàwó ò ní máa ń tó ń ṣe ọkàn wọlé ló dìjú mọ́gbárí òní mọ̀gbà tó ọmọ gbalẹ̀ ti pé sẹ́yìn náà lówó bá wọn kí ló ṣe ọ́ má fọ́ wá kí ni mo ṣe. torí pé ṣètọ́nì ti bá wọlé nítorí pé kíyàwó ọmọ tó kọ a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim torí pé àìdákọ lọ ẹwọ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà nígbà tá a fẹ́ jẹun ẹjọ́ àdákọ lọ torí tó bá dákọ lọ nígbà tó fẹ́ wọlé ṣètọ́nì sọ pé ẹ wọlé ẹ rí ibi sùn wọ́n ti wọlé wọn tọ́ọ̀bà tó wá dákọ̀ ọlọ́ngbà tó jẹun wọn ni oúnjẹ tó ń bẹ fún yín torí ẹ ẹ wo ohun tá à ń fi ń sera wa èlò lọ́nà láti dákọ̀ ọlọ́ngbà tó wọlé èlò lọ́nà láti dákọ̀ ọlọ́ nígbà tó fẹ́ jẹun ká máa dákọ̀ ọlọ́ jẹ̀mọ́ bákan náà fẹ́ sùn àwọn àdúrà tánàbí ni ká fi ká tó sùn ẹja mójútó Ayatul Kursi Ànábì sallallahu alaihi wasallam ń bá fi kẹ́ tó sùn lam yazal alayka min olùsọ́kàn látọ̀dọ̀ ọlọ́run kò ní yé bẹ pẹ̀lú ẹ̀ títí tílé òfin ma látọ̀dọ̀ ọlọ́run ó túmọ̀ sí pé oorun ò ní kùn yéṣe bí ọlọ́pàá tó ní kọ́ máa sọ ẹnu ọjà tó ti sùn lọ sí ìmọ̀ bọ́mọ lọ eléyìí látọ̀dọ̀ ọlọ́run ni kò ní sùn anabi sọlá àtúnlá sùn yẹn tó bá káyà méjì tó wà ń parí suratul Baqara kó tó sùn kàfàtà méjèèjì tó pẹ̀lú gọ́ọ̀lọ́ ilé tí òun ní jẹ́ létí àwọn kìnnìkan jẹ́ kìnnì kan oṣó ayé fún ti máa yọ yín lẹ́nu kò ní jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú gbọlọ nítorí pé ìwọ ò ní sùn kẹ́nìkan sọ pé fún aṣọ fún ọkàn yẹn jẹ ìyẹn bá wò yàtọ̀ sí èso ti yẹ kó tó sùn kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ẹ ọbẹ̀ òsìkí gan wọn fi gbé sí ọ lẹ́nu ẹ rọ́ọ̀sìkí lẹ́nu òun ọbẹ̀ ewédú sí ni àwòsè tí ẹ ò ní rí bẹ́ẹ̀ àyàfi tó máa ń ṣe èméjì o bẹ́ẹ̀ ọ̀gá lómi ń gbé àyàtọ̀ ah, kùrìsì lásán tó yóò sì di lásán fún ọ ẹ òun fara kó jàǹkà wọ̀ kí ni ìtumọ̀ rẹ̀ ìdọ̀tí wà lẹ́yìn ni aláǹtakùn pọ̀ lẹ́yìn ẹ máa gbọ́nù ẹ máa gbọ́nù pẹ̀lú wá dínkù aláǹtakùn ó dínkù ẹ wá sọ pé wọ́n ń parí bìkì rẹ̀ gbólókó sí tán dínkù ó wù aláǹtakùn ni wọ́n ń parí bìkì àbọ̀ ń tẹ̀ra rẹ̀ di alọ́ lásán màkàrà tẹ́lifù sí ọlọ́wọ́n bọ́n sì sọ̀rọ̀ sọ gbogbo ibi tí ti ń sèrànṣẹ́ ọlọ́run ṣe tá ọ̀fẹ́ báyàwó rẹ lò dárúkọ náà bisimilah allahumma jannibna shaitan wa jannibi shaitana ma razaqtana anabi sallallahu alaihi wasallam ntọ́lọ́ nba kádàrà pé bímá látàrí ìbálòpọ̀ àṣetánì òní súnmọ́ àti lásàkó ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí agara wa lásàkó ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí ọmọ burúkú yọ tí bàbá fẹ́ súnmọ́ yà kí ni wọ́n wí láti súnmọ́ bí ọdẹ kò sí lẹ́yìn náà kìí ṣe dandan kọ́ ọmọ wí lórí ó ti wà nù síra atútùmọ̀ rẹ̀ tí yorùbá sọ atúkọ́ transliteration pété ọ̀nba ń kà ní ara àti tòyìnbó yóò máa jẹ́ àti lárúbáwá lẹ́nu ẹ̀ tí ló tún á kù bó jẹ́ kó ọmọ gbé lọ́nbi bẹ́ẹ̀dì rẹ kó tó súnmọ́ rẹ gan wí. ọ̀fẹ́ wọlé gbẹ́ dákọ̀ lọ́n bisimilá allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith nígbà tó tuntun jáde gòfrọ́nẹ́k ẹsẹ̀ òsì ni ó fi wọlé ẹsẹ̀ ọ̀tún ni ó fi jáde mọ́tì lọ sókòtì lè fẹ́ kọ́ gán bẹ́ẹ̀ tí ẹ̀ bá ti ń pẹ́ lè gbé ẹ ó ti ní pàdé pẹ̀lú àwọn àṣetọ́ni nù bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn àṣetọ́ni la àwọn àlùjọ̀nú ní ọ̀rọ̀ wọn lọ́rùn láti kó síyàn lára lẹ́gbẹ̀ẹ́ láti kó síyàn lára bí tẹ́ǹtì ń gbọ́ mísíkì tẹ́ǹtì ń jó láti kó síyàn lára bí tínú láti kó síyàn lára ń di tọ́kì yẹn ti bàjẹ́ lábàjẹ́ jù gbogbo àwọn nǹkan yẹ ká sọ́ra fún wa. tọ́ ẹ má so fọ́tò má lè yín o kí lè yín o lè bàjẹ́ lè Islam gbogbo àrò ògiri fọ́tò ni grandpa papa àwọn ọmọ ẹ má ṣe bẹ́ẹ̀ o ṣètọ́ọ̀nì ni ọmọ bá ń gbélé o màlẹ́kà kí ò ní wọlé yẹn o kàlẹ́ndà kìnnìkan December club àgbẹ̀ni kan ọmọ ìlú báyìí tẹ́jọ wà lẹ́kọ̀ọ́ ẹ wà lọ tún kàlẹ́ndà mẹ́lẹ́ ẹ mẹ́jọ àti ìtaní ọmọ bá ń gbélé gbogbo ẹ̀ ní ẹja lẹ̀ lónìí kó tó dọ̀la ẹ̀ka lẹ̀ kó tó dọ̀la ṣe fọ́ọ̀n lẹ́ ń pè wá nu lẹ́yìn màlẹ́kà sọ pé àwọn kì í wọlé tí fọ́tò bá ti wà kò bá jẹ́ fọ́tò tó lóòjì àbí èyí tí ò lóòjì kò sí yàtọ̀ ẹ mọ̀ kẹ́lómi wọ́n tún gbẹ́ ère bàbá rẹ̀ sínú ilé wọn wọ́n wá ya fótó gbàgàdàgbàgàdà ẹsẹ̀ bíbọ́ yá rìn bọ̀ wá báyìí ni láti bẹ̀rẹ̀ ògiri lókè ni wọ́n wá sí pé rìn bọ̀ pé yẹ́s bàbá olówó ṣètọ́nì ni ọmọ bá ń gbélé ẹ̀yìn ti ti mọ̀ pé kò sí fọ́tò kan tẹ́ ẹ yà tẹ́ tẹ́ tí àbá wọlé pé ká máa tẹ̀ mọ́lẹ̀ wọlé ẹ máa tẹ̀ mí mọ́lẹ̀ ìwọ́kọ̀ dákàdá ni ọmọ òwe mi mọ́lẹ̀ ni wò ẹgbẹ́ kó lé yín abẹ́ ìfẹ́ kí màlíkà fi ọwọ́ lé yín ẹ̀fẹ́ ńgànà fọ́tò tó wà lára owó ńkọ́ sẹ́mi mọ̀ yá bẹ́ẹ̀ àbí wọ́ fọ́tò tó wà yà sọ́ra passport pan lọ mọ́kà ńkọ́ àbáfẹ́ travel eléyìí túláàsì ni àmọ́ tinúlé rẹ̀ ṣe túláàsì òjò yọ ẹmu kó ń bẹ̀ ètò nínú álúbọ̀mù náà ẹ̀yànjú ẹ̀ kẹ́ ẹ kú pẹ̀lú ranú ńlẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ sọ̀rọ̀ náà ti àdáàbẹ̀ ní ọmọ àwọn olùyàsọ́tò nìyà wọn lè jù ńjọ́ gbẹ̀ndà kìyàmù kọ́lọ́mù ọba kó sànù wa ẹgbẹ́ kó lẹ́yìn aago aago rú tàwọn sọ́ọ̀sì ẹ wà lẹ́yìn màlẹ́kà kì í wọ̀rù lébẹ̀ màlẹ́kà kẹ màlẹ́kà kó wọ̀ bẹ̀ ńjọ́ tó lọ pé pa yín o ẹ má rò pé báyà lè ti ara yín bí kú àmọ́ màlẹ́kà kẹ ò ní o bákan náà ajá ẹmẹjọ ọmọ bá ń gbénu lé kí lẹ́yìn ó lè jẹ lé islam àwọn mẹlẹka wọn kì í wọlé tí ajá bá wà torí rẹ̀ ká try láti ṣe báyìí musical instrument ìlú dundun ìlú gángan yáàdù omele àpàlà jazz gbogbo ẹ ọgbọdọ wà nulẹ jita kíní kàtẹkẹrẹ aago kí la fẹẹ fi ṣe lásán kó sí ní tá a fẹ́ fi sí ìbàjẹ́ ni ẹ̀mẹ́jọ wà nílé yín wípé ah, ọmọ àyàn ni mí àwọn bàbá rẹ̀ là yàn wọ́ má bá wọn gba ọ̀nà tí ọ̀dà má bá wọn gba ọ̀nà tí ọ̀dà gbogbo nǹkan yẹn mẹ́jọ àgbè sílé wa a gbọ́dọ̀ sọ́lé wa bí ilé tẹ́tẹ́ tọ́jọ́ pé ibẹ̀ làwọn ọ̀daràn ọmọ péjọ sí ẹlòmíì ti sọ́lé rẹ̀ bí ilé tẹ́tẹ́ pé iṣẹ́ ń ṣe tónù ẹmẹjọ asọlẹ wa di bẹ ọ a ti gbọ́dọ̀ sọlẹ wa di lẹ aṣẹwo tọjọ pé a ti máa lọ kó àwọn ọmọ ọlọmọ wa tí wọn máa ba tiwọn jẹ ń bẹ àti gbọ́dọ̀ gbà pé nínú ilé tiwa àwọn àbúrò tiwa lọ́kùnrin àbí àwọn ẹ̀gbọ́n wa lọ́kùnrin wọ́n mọ̀ wọlé lọ bá àwọn ìyàwó wa anyhow àgbọ́dọ̀ gbà. ọ̀sẹ̀ àyíṣà sẹ́mi kọ́pọ̀lọpọ̀ obìnrin ọkùnrin obìnrin ọkùnrin kì í mà kì í ti wò pé ìyàwó òun ti dàgbà ó ti gbó nígbà tó bá fẹ́ ìyàwó mi ara tó obìnrin ìfífẹ́ kọ fẹ́ ìyàwó mi nù wọ́n máa wò ó pé tó bá ń dépò ọmọ kó fẹ́ yàwó mi kí ló dé tó ọ̀fẹ́ ńgbà tó náà wà lágbára káwọn fi lè jọ sí competition dáadáa òun ti wá dàgbò òun ti wá gbó ìgbà náà lọ́wọ́ lọ gbẹ́ lómi wà tí ó máa tu sọ́rísọ́rí fóun sọ́wọ́dà ti fura pé òun ti dàgbà ìgbà tó rí àìsà kékeré òun sì ti sanra torí ẹ̀kọ́ sọ́ra o ẹlòmíín kan jẹun ni pípọ̀ wọn máa sanra lọ gbogbo ibi tó ń balẹ̀ ọ̀dà ó tún ẹ́ bó ṣe dáa náà ló tún ló tún léwu torí gbọ́n bá yá ọkọ rí pọ̀ sanra ló fi wú gbọ́n bá yá ló ń pè tọ̀ ó tẹ̀ ti sanra jù ọkùnrin ògbè kó tófin tófin ti para rẹ̀ òun náà ló lọ sanra tó ló fi ń kí oúnjẹ mẹ́lẹ̀ lọ́ jẹ ó tún lọ ti sanra jù tọ̀ ní ọba tún di wàhálà. sọdátù ni mo ti dàgbà mo ti sára mo wá sọ̀rọ̀ apá nàbì sallallahu kò fẹ́ kò fẹ́ kà mí sí ma ni wà nàbì sallallahu alaihi mo tèmi tó ọmọ wa fún Aisha subhanallah yẹnni pé mọ̀wulẹ̀ wá sọ́dọ̀ mi máa kí n tẹ̀ kàn ma bẹ lọ́dẹ̀ rẹ pé ìyàwó rẹ lèmi náà ah tani ọ̀fẹ́ jẹ́ ìyàwó ànábì náà kò gbogbo olùgbàgbọ́ òdodo títí dijọ́ gbẹ̀ndà òkèèyà wà á tó àjò hò ó mà á tó ọlọ́run láwọn ìyàwó ànábì ìyá wa ni wọ́n ṣe torí di ẹlẹ́yìn bẹ́ẹ̀ náà ni tí wọn náà bá fura pọ́pọ́ rẹ̀ ọ̀gbà tiẹ̀ má lọ títí wọn náà le sọ pé tọ̀ bí kò tẹ́ ma wá sí ilé tèmi náà lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin lọ́sẹ̀ ẹgbẹ́ sílé ìjọ kan ẹsẹ̀ tèmi ìjọ kan láàrin ọ̀sẹ̀ ìbínú sí kò sí wàhálà ń bẹ kó lè bá abẹ ń bẹ kó pé ọtí kó lé ọdànù lọ. ọlọ́ni wa in imra'atun khafat min ba'liha nushuzan aw i'radan fala junaha alayhima an yusliha baynahuma sulhan was-sulhu khayr. lóbìnrin kan máa ń bẹ̀rù ìpọkùn lè pa òun ti bí aṣọ tó ti gbó ó lè kọ̀yìn sí òun bí ìgbà tó òun ò sí má kó burúkú ó ṣàtúnṣe láàrin ara wọn àtúnṣe nípa kómìnrin ó fi ẹ̀tọ́ rẹ̀ lẹ̀ ọlọ́run ní àtúnṣe lọ́dáàjú àtúnṣe lọ́dáàjú kó o jẹ́ ọkọ̀ ọ̀lẹ́ ọlọ tó bá kọ̀ ọ̀lẹ́ kọ̀dá o. ìyàwó yẹn ṣe dáadáa tèèyàn sì gba tiẹ̀ òun náà gba tèèyàn àmọ́ màmí èèyàn gba tiẹ̀ ìyá kọ́ ní àfikọ́ ọkọ̀ ọ̀lẹ́ ọmọ olójú kóńkó kóńkó ń fẹ́ẹ́rì má. wọ́n sọ pé màmí mi mọ́ fẹ́ẹ̀ kọ́tẹ́ mi ọ̀dà ó sì tèmi tó ọ̀ka ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ èmi kún ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́ àà wala taziru waziratun wizra ukhra lọ́nà sọ ara ẹrù ẹ̀ṣẹ̀ kan kò ní irú tẹ lómi. ìyá wa ní dandan àfikọ́ ọkọ̀ ọ̀lẹ̀ ṣé ń bẹ nínú dáadáa ṣíṣe sí yéèyàn kákọ̀ ìyàwó wa lẹ̀ nítorí pé ìyàwó ọ̀fẹ́ rí kò sínú dáadáa ṣíṣe sí ìyá rẹ̀ o lópin ìgbà tí ìyàwó yẹn ọba kò sì fara ní lára àyà rẹ kò fara ní lára dúkìá rẹ ó rà ìdá kan tó mìíràn yẹn ń ṣe pé ìyá rẹ kà kórìíra rẹ lọ ọgbọ́dọ̀ kọ lẹ nítorí ìyá rẹ lódodo ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere màmá rẹ insist wípé ìyàwó rẹ lẹ so wọn bí olùmọ̀ yẹn wá pé ìyá tó rí òun ó nílẹ̀kùn tó fẹ́ẹ̀tì téèyàn lè gbà wà lìjánà òun á gbọ́ yé sí pé àfi kó wọn kọ́ lẹ́yìn ètò ọ̀dọ́gba ni pé mọ́kọ́ ìyàwó rẹ lẹ́yìn torí ìyá rẹ torí tí ìyá bá ti lè sílẹ̀kùn bẹ́ẹ̀ kò sí ìyàwó tó fẹ́ náà yóò gbé kó tún kọ́ lẹ̀ náà ni eléyìí náà gan ọmọ abú náà ní asálò náà ẹ dákun tá a ní ọ̀tẹ̀ yín lọ́rùn ẹ bá ń tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ ni o ẹ bá ń tẹ́wọ́ gbà torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé la darara wala dirar ẹ má sàyè nira lẹ̀ ẹ má ní àwọn èèyàn lára kó nira sán fẹ́yìn náà. bákan náà bàbá wa màmá wa wọn làwọn ti bá wa bóbìnrin kan nla pé ńlá obìnrin yóò lẹ́sìn ọmọ àtàní wọn sì ní ńlá gbọ́dọ̀ fẹ́ ṣé ń bẹ́ẹ̀ nínú pàǹgbọ́rọ̀ sí bàbá wa pé ká wọn lóbìnrin yẹn ṣe kò sínú ọkọ rẹ ahun ni kìí fún yín lówó tí o tó yín ìyá ń jẹ ọmọ ìyá ń jẹ ìyàwó tẹ́lẹ̀ máa tọ́ po rẹ̀ ńgbà tí ọmọ kẹ́ ẹ máa mówó tí yóò tó yín láì jẹ́ kó sí tí ó tó wà àtàwọn ọmọ rẹ̀ kò sí tó burú gẹ́gẹ́ bá nàbí ti ti sọ fún ọmọ ìyàwó ó ní àtàwọn ọmọ mi lówó tí ó tó lè máa mú nínú owó rẹ̀ anabi sallallahu alaihi wasallam ni wọ́n ní mú ntí ọba tó wà àtàwọn ọmọ rẹ̀ láì mójú bẹ́ẹ̀ lọ so eléyìí túmọ̀ sí pé tọkọ bá yà ń kìí ṣe pé ọ̀yà ń kìí nànàkúnà o torí pé obìnrin mi ò nàkúnà lóhùn o obìnrin mi jáde wá báwo yẹn ti náwó yìí ti ìsirafu àmọ́ ẹyin oúnjẹ jẹ àfẹ́kan lójúmọ́ bàtà ọba ti yá lẹ́yìn ọ̀rùn kò ní ra mi bí bàtà bá ti já tẹ̀ mú kan lọ́tẹ̀ ẹ̀wọ̀ kan gbàdán bàtà tó rà tọ́ba jẹ́ bẹ́ẹ̀ mọ́wó ti yín anabi sọlọ àṣẹlá ni máa mú tó tó àtàwọn ọmọ rẹ nínú tó yẹ ká mójútó òun náà làwọn ọmọ wa kí lè wó lè bàjẹ́ lé tó dáa ẹ má sọ àwọn ọmọ lórúkọ burúkú o orúkọ tó dáa ní kẹsàn àwọn ọmọ yín ṣé gbogbo wa ní ọ̀yà sí lẹ́nu tí wọ́n bá bi wá lórí pé kí ló kọ ọmọ yín yìí láti sọ kìí ṣe gbogbo wa o torí ẹlòmíín sọ ọmọ lórúkọ tí ò dáa ìtumọ̀ rẹ̀ ò dáa òun kàn rí pé ń ṣàn ní wọ́n làwọn arí lórí íńtánẹ̀tì lọ́kàn lọ sọmọ lórúkọ títúmọ̀ rẹ̀ ò dáa ẹ sọmọ lórúkọ tó dáa torí àti ẹ̀yin àtorúkọ àwọn ọmọ yín ni wọ́n fi máa pa àwọn ọmọ yín jọ̀gbìn dàlùkìyàmà. ó kọ́tọ́ da ni ẹja fún ọmọ wa gbogbo àwọn tá a bá sì bí kí lè wọ́n lè bá àjẹlé tó da á gbogbo ọmọ inú wọn wọn sọ gbígbọ́rọ̀ gbogbo ọmọ rọ̀ sára àkíkà rẹ̀ tó o bá pa fún o ní ọmọ sí ọ méjì fọkùnrin méjì wọn ẹyọ kan fóbìnrin eléyìí nìjọ ẹ̀ka mójútó ètò ìpá kó àwọn èèyàn lẹ́nu jọpá bímọ kádàbẹ fáwọn ọmọ wa níbẹ̀ ni tí ó jẹ́ kí lè wọ́n jẹ́lẹ̀ aláyọ̀ ọmọkùnrin kádàbẹ fún obìnrin kádàbẹ fún bó tilẹ̀ jẹ́ pé òfin tó rọ kádàbẹ fọkùnrin ọlágbára tóbìnrin kìí ṣe ọ̀ràn àyàn ṣùgbọ́n súnà ni dídá tánàbí sallallahu alaihi wasallam nìkan dábẹ́ níbi tí wọ́n ti ń gé ni díẹ̀ kínkínní báyìí tẹ́jẹ̀gùn ò ní jáde ṣe lé ní Islam sọ torí yóò jẹ́ kóbìnrin ó ní balance nínú feeling rẹ̀ kò ní yájá tí ọkàn máa tẹ̀ lọ́kùnrin ká yorùbá náà sọ wọn àṣìlá bóbìnrin kan níbi títí ń dábẹ́ fún ọmọbìnrin anábìnrin má géńgékúgé kínkínní báyìí ni ó mú ṣe lé ìjẹba bákan náà kájẹni tí ó láàánú fún àwọn ọmọ wa láti máa náwó lé wọn lórí kébi ọmọ pa wọn kó wọn máa rìn òwò kójú ọmọ pa wọn kó hàn ọmọ pa wọn kápèsè ibi tí wọn máa gbé títí tí wọn fi bàlágà táwọn náà fi tójú bọ tí wọn fi tó bùkátà ara wọn máa gbọ́ ẹmu pé jẹjẹjẹjẹ wọn ọba wà níbi tọlọ mà ẹyin lẹsẹ sábà bí tán ti wálé ayé ẹ mọ wọn àjẹ ọjẹ pẹ pé wọn wálé ayé láti wá fìyà jẹ wọn ẹ kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ tó yẹ Muhammad sallallahu alayhi wa sallam ẹ sì ṣàánú wọn ẹ jẹ́ kí wọ́n mọ̀ nípa tilẹ̀ ayé náà ẹ rán ọmọ yín nílé ìwé ẹ má jẹ́ káwọn ọmọ yín ọdẹrú ayé ẹ jẹ́ káwọn náà mọ̀ nípa ti ń lọ ẹ jẹ́ káwọn náà onímọ̀ kún olóye kò sí tó burú mbẹ. ọlọ́wọ́n bá kọ́ ràn mí pẹ̀lú yín lọ́wọ́ kó ṣe mí pẹ̀lú yín lọ́kàn nínú àwọn olóríire kó ṣe lé wa nílé aláyọ̀ kó ṣe lé wa nílé ẹ̀sìn Islam kó tún tiwa ṣe kó tún tàwọn ìyàwó wa ṣe kó tún táwọn ọmọ wa ṣe kó tún àtúbọ̀tán wa ṣe kó jẹ́ kí alìjánná kó jẹ́ ìbùpadà sí gbogbo wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu parí nínú àwọn mùsùlùmí àwọn ẹni tó jẹ́ pé ìsìnkú àwọn mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n náà wọ́n bá fún wa nínú nǹkan ilé ayé yìí àwọn wá fẹ́ lò sójú ọ̀nà tọ̀lọ́run iná ló mú kí rújókòó yìí ọ̀wáyé àtúnwá dúpẹ́ sọ́lọ̀ ike àwa tá a jẹ́ mùsùlùmí náà ìgbà tí wọ́n pè wá dáhùn títà bá kúkú dáhùn ta lókun kata fẹ́ ti lọ wẹ́ nìkan jáde lé rẹ̀ ni lókè tí gbogbo ẹni tó fẹ́ sún ní orí iná ní máa tẹ́wọ́ gbà ọlọ́ntọ́ wa ṣàánú tiwa tóníkà lè ṣi gbogbo ní tàǹsí sílẹ̀ ká máa wá gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run ní pa ọ̀rọ̀ wa dà sáìdá ètò ti dán nínú ọ̀rọ̀ kálukú ọlọ́run ní ìbàjẹ́ ibi tí bàtà sì ti ń tan kálukú wa lẹ́sẹ̀ ọlọ́run ọba wa pẹ̀tù síbẹ̀ yọba wa tún ṣe tí wọ́n rí bá ti pọ̀ yìí ẹ jẹ́ ká bára wa sòtú òdodo ọ̀rọ̀ àti ìdáhùn o àti ìdáhùn ìpè tí wọ́n pè wá ìdí ni wípé mùsùlùmí ti ń bẹ ládùúgbò yìí lásán tí wọ́n máa fi lè dáhùn ìpè yìí ó dájú pé họ́ọ̀lù yóò lè gbà wá kámẹ́sẹ̀sẹ̀ tí ì sọ gbogbo mùsùlùmí ti ń bẹ lẹ́kọ̀ọ́ yìí ajẹ́ pé ojúṣe tèmi ojúṣe tiẹ̀ lọ́wọ́ kù ní ìsìn torí pé àwọn ẹni tí ń ṣagbátẹrù ètò yìí àwọn gbìyànjú níwọ̀n bá tiwọn wọ́n ń kéde rédíò wọ́n tún ń kéde tẹlifíṣàn láti fi yí àwọn èèyàn pé ìdánilẹ́kọ̀ọ́ wáyé kódà àtẹ̀jíṣẹ́ ntúndé lọ bá kálukú lórí fóònù rẹ̀ iṣẹ́ tó wá ṣẹ́kù níṣẹ́ tèmi àti tiẹ̀ náà ni mo rò pé sábàá national stadium Sùúrùlérè èèyàn tí máa gbà fún òun rìn tẹ́lẹ̀ máa ní wọ́n fẹ́ gbá máàtì kan bẹ̀ kì í ṣe gbogbo ẹni tẹ́lẹ̀ bá rí stadium yẹn ló finú fẹ́ dọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọ̀rẹ́ ló mú lọ abẹ́ bàbẹ́ ìjà lọ wo match ẹ dákun èèyàn mélòó làwa náà fà wá ẹ jẹ́ káwọn náà ṣe ń tá àfi sórí rẹ́ńjọ́ gbẹ̀ndà kìyàmà torí pé man da'a ila huda falahu mithlu ajri fa'ilihi min ghairi an yanqusa min ajrihi shay'a ẹni tó bá pín yẹn lọ sí di dáadáa ọ náà gbaru ládàá tiẹ̀ náà láì jẹ́ pé eléyìí ó dín kankan kù ládàá tiẹ̀ ẹ jẹ́ aṣagbára látòrí ìdánilẹ́kọ̀ọ́ wa ti ń bọ̀ pété mi bá ń bọ̀ o pẹ̀lú ògbó ọlọ́yin gbìyànjú láti ó kéré tù mọ́ mú yẹn mẹ́ta wa. gẹ́gẹ́ bí ustaz wa Suleiman ti sọ ntí wọn ń gbọ́ tó ń sàǹfààní ń bẹ̀ ń tí náà gbọ́ nǹkan tí ẹni tó bá gbọ́ kọ́kọ́ wí ni pé ńbò lẹ́ńtí wá ń ṣe nǹkan yìí àbí ẹ̀kọ́ ni ibi báyìí ni ńgbò lómi ò tún wáyé pẹ̀lú ògùn ọlọ́ni àjọ lọ náà ni. tòǹtòrí pé bó orí òsè tàkánù o ìsìláàmù ọ̀dọ́dọ̀ àwọn bàbá wa tó kọ́kọ́ gba ìsìláàmù àfi bẹ́ẹ̀ ẹnìkan ló ti gbá ní òsáhùn làwọn náà ti tẹ̀lé àwa náà fúnra wa ẹja gbìyànjú lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé lágbà wa àwọn ẹni tá a nílẹ̀gbẹ̀ẹ́ bẹ̀rẹ̀ látòrí àwọn fámìlì wa tó sì dórí àwọn ọ̀rẹ́ wa tó sì dórí àwọn alábàágbé wa alábàáṣiṣẹ́ pọ̀ ìdíkà sí agbára láti pè wọ́n á síbi oríire tẹ́ máa ń ti patí ní ìsìntẹ́ bá rí táwọn èèyàn pọ̀ àwọn èèyàn múra wọn lọ ni o àwọn tí wọ́n pè ọ̀tọ̀ àwọn ẹni tó pẹ́ lómi lọ́wọ́lọ́pọ̀ ọlọ́run bá kó sì gbà fún wa bẹ́ẹ̀. ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní sáré sọ fóbìnrin kọ́ tọ́ ọmọ bíbí dúró nígbà tá a bá rí pé kò lágbára láti tọ́ ọmọ kò lágbára láti tọ́ ọmọ kò yé ọlọ́run bá ló máa ń bá èèyàn tọ́ ọmọ kò sí lọ́wọ́ èèyàn ìyànjú lásán làwa ń gbà àmọ́ tó bá yẹ pé ń tẹ́ béèrè ní pé nígbà tí àti rọ́ọ̀mà bí ọ̀bá rọrùn sómìnrin ó bí kan wọ́n ti tẹ́ abẹ ó tún bí kan wọ́n ti tẹ́ abẹ ó tún bí kan wọ́n ti tẹ́ abẹ wọ́n á ní à bóyá lẹ́yìn rẹ̀ kò ní fẹ́ rọrùn mọ́ ọ tóra kò bí ti lẹ tó bá yẹ pé ru eléyìí ó lè dán ọmọ dúró nítorí ẹ̀ àmọ́ pé kò lè tọ́ ọmọ bí ọba lè tọ́ ọmọ ẹgbẹ́ ní tí ọmọ bá tọ̀ à lè dán ọmọ bíbí dúró nítorí kò lè tọ́ ọmọ ọ̀ kódà tí ọba lè rí ma àgbẹni tí ọmọ bá rí wọn ní tí wọn bá dá raka kan fóbìnrin pé kó lọ máa yanrí náfìlà raka báyìí sọtọ kó mójútó ẹni tó lágbára láti dá fún yàn ó náà lọlọrun abánabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí kò sí ẹ̀tọ́ àti ṣe nǹkan tí èso òfin lófin fáwọn èèyàn fẹ́nìkan tí ìbá sọlọ́n tí ìbá sàn nàbì sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà ẹni tí àwọn àlọ́ bá tí ó sì máa dárú rẹ̀ fún wa ẹ mẹ́jọ lọ bá ru wọn o nígbà tá a bá lọ bó ń yẹn wò abẹ́nìkan sọ kó ń ríran sí wa abẹ́nìkan sọ kó kíní kan ìran kíní rí sí ọ kó sí ní ta fẹ́ ti sè wọn á ní ta lè pé kọ́ máa yẹn náà sílà mí kó fi dé lẹ́yìn kí ló ṣe tẹ́lẹ̀ tó ti máa yẹn náà sílà pé kíni yàtọ̀ sáwọn náà sílà dáná mi ti ní ká yẹn à nídìí láti dáná sílà mi wọn láwọn gbọ́ pé anabi Ibrahim alayhi salam ọ̀pọ̀ ọmọ rẹ̀ Ismail láti ẹ̀ pé kọ́kọ́ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú tàn ṣùgbọ́n eléyìí ò túmọ̀ sí pé bàbá wa lè sọ fọ́ọ̀mù rẹ̀ pé kọ́kọ́ ìyàwó rẹ̀ sílẹ̀ kọ́mọ ó sì kọ́ lẹ̀ sẹ́mu ká nàbí Ibrahim aleyhi sẹlẹ̀m àwọn inú ànábì tó ti síwájú ànábì wa ni a sì lófin kan nù Islam tí wọ́n ń pè ní shar'u man qablana òfin àwọn tó ti síwájú wa òfin àwọn tó ti síwájú wa yóò jẹ́ òfin fún wa lópin ìgbà tí àlàyé rẹ̀ bá wá nínú alukur'ani àbí sunna rí nǹkan kan nínú alukur'ani wa sọ yìí pé tí ìyá rẹ̀ àbí bàbá bá ní ọkọ ìyàwó lẹ̀ kọ́ọ̀lẹ̀ kọ́ọ̀lẹ̀ báwò. wọn lómìnirin tó kú tontoyin nínú bọ́ọ̀ láti sìn tó bá ṣe pé obìnrin tó kú tontoyin nínú yẹn ó kú ọmọ náà sì ti kú á wọn papọ̀ àní yọ ọmọ yẹn kúrò nínú o. torí ìyànjú àti yọmọ kúrò nínú ẹ̀ lẹ́yìn ìgbà táwọn méjèèjì ti kú ìsinisẹ̀síni ọlọ́run ti ṣe lé a gbọ́dọ̀ fi mùsùlùmí ṣẹ̀sìn láàyè àbí lókù èèwọ̀ ni torí di eléyìí á sin àwọn méjèèjì bẹ́ẹ̀ ni àmọ́ tó bá ti pín gbà tó kú yẹn arípọ́ máa ń rúra àmì ẹ̀mí sẹ́kù lára rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹni títí máa gbàdí wọ́n ní tá a bá fi lè yọ pẹ̀lú kótikóṣù mẹ́jọ lápèjúwe pẹ̀lú ògbó ọlọ́run yóò yè wọ́n á pa jùlọ tí wọ́n bá gbé sílẹ̀ ẹ̀ má tí wọ́n ti ń tọ́jú rẹ̀ títí tọ́lọ̀ ti ní kára rẹ̀ ó mọ̀kùn yóò yè tí wọ́n bá ti yé wa báwọn ìgbà náà làágbà kún síṣẹ́ abẹ kóbìnrin yẹn láti gbọ́ máa ń jáde. báyìí ni òfin ọlọ́run bá sọ àmọ́ pé tóbìnrin bá kú tòǹtòyún nínú ẹ̀ gbọ́dọ̀ sí wọn pọ̀ kọ́mọ́bàdé àkúfà gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn kèfèrí kò sí ń tọ́kàn wọn pẹ̀lú ìgbàgbọ́ yẹn ní tí islam sọ nípa ẹ̀sìn wọn papọ̀ torí tẹ́ bá fi lè yọ nínú ìyá rẹ̀ lẹ́yìn tí wọ́n ti jọ kú yẹn ẹsẹ̀ ti sẹ̀sìn nù islam ò sì gbà kẹsì yẹn sẹ̀sìn lẹ́yìn ikú rẹ̀. tọ́ba wọn jẹ́ pé obìnrin yẹn òun jẹ́ nasraniya ẹlẹ́sìn alágbélébù ọkọ sì jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bọ́lá òun ti gbà pa lè fẹ́ ru wọn lóbìnrin ọmọ tó ti wà yẹn mùsùlùmí lòun ńgbà tí bàbá rẹ̀ ti jẹ́ mùsùlùmí ìyá ti kú ọmọ ti kú báwo la ti ṣe wọn. Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó ní à sin obìnrin yẹn sí orí tẹ agbede méjì tí máa ń bẹ láàrin orí tẹ àwọn mùsùlùmí àti tàwọn bàkàtàbíyà sẹ́mi kóhùn nasaraniya ni àánú ni. á ní tí tí ó sì kọ̀yìn sí alùkébìlà torí pé tí ìyá bá ti kọ̀yìn sí alùkébìlà ọmọ tó wà nù rẹ̀ ńkọ́ òun ti kọjú sí kébìlà tó bá ti sin wọn nù. nà àti ah, ẹ̀ bá ti má kò sí dáhùn ṣé òwú bá wọ̀ wọ́n ní bí Ibrahim Niass ṣé òwú mi wo ló tún ní fọ́tò tẹ̀ ń gbé kọ́ bùlàlà ṣé òwú mi wo sáàbì kọ́dù ìdèlà níní sọ́tò níjọ́ ni wọ́n ti níjọ́ fọ́tò délé ayé níjọ́ àbùkádé ti kú sẹ́rí gbogbo fọ́tò yun inú kọ́jẹ́ fọ́tò àwọn èèyàn yun àbí kọ́ má jẹ̀sí wọn tó bá jẹ́ fọ́tò wọn inú kí fọ́tò wọn jẹ́ kò ní Islam àbí kọ́ jẹ́ kó Islam yàtọ̀ sí tó bá jẹ́ kò ní Islam Islam ti tó àwa tó bá ti jẹ́ pé islam ti yà ọ́ yàtọ̀ sí islam làwọn ti torí di ẹlẹ́ má gbé fọ́tò kan wá mọ́tíláṣí o má lẹ fọ́tò anybody má mọ́tíláṣí ká má jẹ́ pé ẹ̀ máa ṣèṣe àwọn kiri yóò kálukú ń gbé fọ́tò rọ jésù kọrùn àbẹ́ ìfura bẹ́ẹ̀ níjó fọ́tò tó dáyé níjó jésù ti lọ náà lẹ́sẹ̀ rí pé fọ́tò jésù méjì ọ̀jọ́ra wọn. nígbà tó bá gbé fọ́tò Ibrahim yẹn àsìkálẹ̀ ọwọ́ túmọ̀ sí kíni kí ló túmọ̀ sí náà rí irọ́ lásán àlẹ́ èèyàn rà nàbì yóò wọ̀ ná èèyàn rà nàbì lójú ayé ànábì yóò sì wọ̀ ná Abu Lahab ọ̀rá nàbì dédé ẹ̀ka tàbátì àdá àbí láhàbí wọ́tẹ́wù máa ọ̀nà àǹfọ̀màlúhù wọ́n máa kẹsẹ̀ sẹ̀yẹ́ fúlá náà rọ̀ ń dá àtàlẹ́ àbù. ẹ̀ńtọ́ra nàbì láyé nu à ń fọ́tò kan tí ò wúlò Ibrahim yá sìgá ńbọ ló gbé ọ lọ ló mọ̀ tí Ibrahim yá sìgá wa àlẹ́ ìyàwó lásìjẹ́ ni bàbá sí fọ́tò wọn kọ́lé irọ́ lásán Ibrahim yá sọ ọmọ ibi nọ́mbà tó mú ọmọ nù yàtọ̀ wa. ọmọ nù kẹtọ̀ wa ọlọ́ọ̀dẹ́ agbọ́n pọ̀lọpọ̀ ọmọ ń wọ́n kàn ń irọ́ lásán ọlọ́gbẹ́nu tirẹ́là pẹ̀lú kọ́tù nkowó tí ó ṣẹlẹ̀ kpọ́sì fẹ́ tọ́jú mi là ní yẹn ọbọ̀nù òdòwò pẹ̀lú kọ́tù ọjà bó ṣe jẹ́ mbẹ́ o wọ́n tún ní fọ́tò àbúrò rẹ̀ rà ẹ̀dá kùtùrọ̀ irọ́ gidi irọ́ gbóná irọ́ tó <laughs> fọ́tò àbúrò ibùdó àbá kpọ́lẹ́ ti rí ẹ̀dá kù náà wọ́n ní sáà lè fi tọ́ sóògùn bẹ́ẹ̀ ni tó bá jẹ́ tọ́ màlúù tó bá jẹ́ tó ràkúnmí tó bá jẹ́ tó àgùtàn tó bá jẹ́ tó ewúrẹ́ torí ìtọ̀ ẹranko kọ̀ọ̀kan ìdájọ́ ẹran mi ẹranko tí ẹran rẹ̀ bá ti jẹ́ tó láti jẹ ntọ́ mọ́nítọ̀ rẹ̀ àṣírí bá nàbí sallallahu alaihi wasallam bó ti fi tọrọ àkúnmí sóògùn fáwọn kan tí ibà ń yọ torí rẹ̀ ìtọ̀ màálù táwa náà ti ń sóògùn ibà kankan ilẹ̀ tútù kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ tó ti wọ torí pé ọlọ́run ṣe lé wọ̀ ká jẹ ẹ̀gbin ẹni tí ó bá ti gbà pé tòun ẹ̀gbin ni ọmọ ti ń jẹ̀gbin ìgbẹ́yàn agbọ́dọ̀ fífi òwò ìwọ ni ilé ìjẹ́bù ti jẹ́ bàọ́lọ́jì kan lọ́wọ́ bàọ́lọ́jìsì kan lórí ẹnìkan lórí orí sápò ara ẹ̀ ni ntọ́nù wọn bá bá ṣe jíjẹ rẹ̀ léwọ́ agbọ́dọ̀ fífi oògùn wọn ní tẹ̀yẹ̀ bá báraka kan nu mẹ́rin báwo ni ó ṣe san mẹ́ta yòókù a ti sọ tí wọn náà bá ti di òfin yẹn mú wàá rí pọ̀ rọrùn àkọ́kọ́ ní tèmi bá kọ́kọ́ bá lẹ́yìn ìmáà oníraka tèmi alákọ̀ọ́kọ́ tòtábà tí wàá sọ pé raka tí mo kọ́kọ́ bá mi tèmi alákọ̀ọ́kọ́ kí ló ṣẹ́kù ní ti ó kù mẹ́ta fún mi mẹ́ta tó kù oníraka mi kejì raka mi kẹta raka mi kẹrin ǹjẹ́ tó bá ṣe pé mi ni mò ń dá sọ láti ṣe ṣé màá bí ń ṣe ṣe raka kejì àbí ìnímà fàájì àti súra tó bá yẹ kó ibi tí wọ́n ti ń ka kí ó sókè ni màá kà sókè lẹ́yìn ẹlẹ́kejì màá sàtáyà màá dìde màá múra kàkẹta sáàtì àlásán ní jẹ́jẹ́ rákàkẹrin náà sáàtì àlásán ní jẹ́jẹ́ màá sàtáyà màá sálámà wàhálà tó bá dé sọlá tó magre mo ti bá rákàkà àjẹpẹ́ rákàmì alákọ̀ọ́kọ́ nìyẹn màá dìde láti múra kà ẹlẹ́kejì wa màá ké sáàtì àti súrà sókè màá dúkùú màá sàtáyà tí mo bá tún wá ní jẹ́ẹ́jẹ́ màá sàtáyà màá sálámà wọ́n hà kẹ́dà tó bẹ́ẹ̀ la màá sí. wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ wípé ẹ sọ̀rọ̀ pé ká má fẹ́ ju ìyàwó mẹ́rin lọ sí mẹ́rin náà lànàbì fẹ́ rárá o ànàbì fẹ́ ju mẹ́rin lọ kí ló dé torí pé Ọlọ́run yọ̀ǹda fún un pé kó fẹ́ ju mẹ́rin lọ àmọ́ Ọlọ́run yọ̀ǹda fáwa Ọlọ́run yọ̀ǹda fáwa eléyìí ń bẹ nínú táǹpẹ̀ ní khususiyyat an-nabi sallallahu alaihi wa sallam nínú tọ́lọ̀ ń ṣe fánàbí tí ò ṣe fẹ́ lómi nínú tọ́lọ̀ ń ṣe fánàbí tí ò ṣe fẹ́ lómi nínú rẹ̀ náà ni pé tóbìnrin kan bá fi lè múra rẹ̀ wá tó sọ fún òfin rún fánàbí ó di ìyàwó ànábì tánàbí wá fẹ́ àmọ́ wọ kò lè di bẹ́ẹ̀ o tóbìnrin kan bá ní ah, ẹ mọ fẹ́kẹ́ fẹ́ mi ó kè mí náà fẹ́ ọ bàbá rẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ fi fún mi mo rò pé yé wa so torí délé ọlọ́run ló gbà fánàbí láti ṣe bẹ́ẹ̀ kò sì gbà fáwa ọgbà fáwa ọ wá lè sọ pé mo fi jọ ànábì wọ́n gẹ́gẹ́ bíi tani tó ń fi fi ń jọ ànábì. tọ́ wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ pé àwọn ọmọ wẹ́wẹ́ tí wọ́n lè lọ ilé ọkọ ó ti di tí wọ́n ń fà ní ìsìn mọ́ra wọn lọ́wọ́ bíi rọ́bà ọdún wo gan pàtó ní Islam sọ pé obìnrin lè lọ ilé ọkọ kò sọ́dún kan pàtó kò sí ọdún kan pàtó tí Islam sọ pé obìnrin lè lọ ilé ọkọ gbogbo ìgbà tó bá wọ̀ fún bàbá rẹ̀ láti fi lọ́kọ ló lè fi lọ́kọ ṣùgbọ́n kìí ṣe gbogbo obìnrin ní islam gbà pé gbogbo ọkùnrin lè bá lò ó ti ó ti sẹ́ àmọ́ lórí òsì tó bá lò fúnrù rẹ̀ wá ti sùúrù títí tó fi tó bá lò rò pé wa eléyẹn òbúrú kò sí lọ́lé ọkọ kékeré ṣùgbọ́n burú wípé sẹ́rú eléyìí wá ní irú rẹ̀ ń bá sùn rò pé wa ṣe eléyẹn ni eléyìí ẹ̀ sì ṣe nǹkan táwọn gbé lọ house of assembly táwọn wá dìbò fún nítorí pé kul hal yastawi dhulumatu wan nur ṣé ìmọ́lẹ̀ àtòkùnkùn lè dọ́gba àwọn á sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yìn sọ̀rọ̀ ọpọlọ òyìnbó gbé ideology tiẹ̀ wá ó ní àsìkò pé ọmọ eighteen years níbo lọ́wọ́ àlákọ̀ọ́lẹ̀ ẹnu bíbélì òyìnbó ọ̀tẹ̀léwé kankan ní táwọn kan rò làwọn ń tẹ̀lé àmọ́ nínú òfin ọlọ́run ọba tiwa kò sígbà tóbìnrin ò lè lọ ilé ọkọ kò sígbà tó lọ sí ọ̀lọ́ àmọ́ irú ọkùnrin tí ó fẹ́ òní ó ṣàkíyèsí sẹ́rù mi lè bá ru eléyìí ló pọ̀ tí ò ní dákú. ọjà ìbò kí ni wọ́n ń ná lọ wọ́n máa dà á bẹ̀ wọ́n máa dà á bẹ̀ so wọ́n máa dà á bẹ̀ tí wọ́n á ti kó sí wọ́n wá sọ kọ́kọ́rọ́ kó sí sínú kó sí wọ́n fàgádà gòdò sí ìgbà yìí bàá tí bàbá bá fẹ́ jáde o wọ́n mú kọ́kọ́rọ́ wọn ti ra wọn gbẹ̀yìn <laughs> so nínú òfin Ọlọ́run nínú ẹ̀sìn Islam fún èsì yàn pẹ̀lú owó torí ẹ̀wọ́ tó fi eyín maka sẹ́nu kì í ṣe eyín Nigeria o eyín nàìjíríà ni eyín eyín onìjà ni mo rò pé wa gbogbo wa láti kún kínní góòlù ẹgbẹ́ eyín mọ́kà eyín góòlù obìnrin kan lè lò ó sí tó burú àmọ́ pé kìnnì ó ní ọlọ́run má jẹ́ àfi kárí mi bára wa ń fẹ́jẹ́ ọ̀pọ̀lọpọ̀ sí àjì nítorí tọ́lọ̀ tí ẹ̀ bá lọ àjì ní ìtútà ní pé ah, ní mr alágbádá mr alágbádá ó wá dé ẹ̀rì tí ọmọ sọ lẹ́gbẹ̀ẹ́ wa bá ah, gbàtà wà láràfà á ah, àràfà ọdún yìí kí wà ní kéde kẹ́lẹ́ bá mọ̀ pé kò náà lọ àjì kí á àjì yìí tó ẹ ti bí abùkátà mi tó <laughs> kárí mi ẹ mẹ́jọ àfi bára wa ń o sábà ti sọ láti ní ìsìn kí lẹ lẹ má gbárí wọn lè bá a mọ̀ pé àǹtẹ̀ mọ̀ sọ̀lì gbàtọ́ gba ọ̀ kí lọ lẹ̀ mọ́ra wọn lè mọ̀ pé àǹtẹ̀ kọ́ ẹ̀ kọ́ sáà nàbì sọ̀ni man hajja lillah ẹnikẹ́ni tó bá ti àjì rẹ̀ fọlọ̀ falam yarfu walam yasuk kharaja mi wọlé lẹ́sọ̀ ọmọ tí o ti kò tí o wù wá jagbajagba ọlọ́wọ́ fọ ọmọ kúrò ní ẹsẹ̀ rẹ̀ mi jọ́ sí mi sáyé àmọ́ ó ti hajj tọ́lọ̀ ẹlòmíì lọ sanwó hajj nítorí pé wọ́n fẹ́ obtain title ni wọ́n ti ń pèèyàn lálàájì àlájọ owó náà fún ẹsẹ̀ hajj torí eléyìí náà lọ́kàá ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà tó lọ sí hajj wọ́n mọ̀ nǹkan kan nípa hajj wọ́n kàn máa dà lọ máa dá àwọn afọ ọkọ ògiri wọn náà fọ ọkọ ògiri wọn fẹ́ kẹ́ pa bí wọn fẹ́ kẹ́ àwọn aláìmọ̀kan bíi tiẹ̀ kò tí ì ti ti hajj kò ti kẹ́yìn mọ́nu ah, ah kò lọ jẹ ẹ eh, torí ó lè ó lè ó lè scarce kíní sí káàsì àjàrò tètè àmọ́ pin rárá o àgbọ̀dọ̀ sí eyín kankan sẹ́nu lẹ́yìn rẹ bá ká wọ́n lè bọ́ ọrùn eyín mi eyín ké màkèsè pọ́ wa lọ fi góòlù sẹ́nu góòlù bá wọ pé kíni kò sí nítorí afẹ́ ti tè bọ̀bá àjẹ́ ti sàdákà ọ̀tọ̀ wọ́n rò pé wa wọn á ní ìbéèrè tó àyíká ṣe ní ìsìn ẹni tó fi sẹ́nu ńkọ́ o yọ̀lọ̀ yọ̀nù torí pé wọ́n fi ibẹ̀ ni kò sí ń bẹ̀ tẹ́lẹ̀ tí ọba ṣe yọ lẹ́rọ̀ wọ́n fi sáìlì tẹ́ẹ́rẹ́ tí wọ́n fi bá wọn ha tí wọ́n fi bá wọn ha eyín wọn nígbà fi fi ha fi gé yọ kó mbẹ kálukú sinmi. wọn ní tọ́tọ́ kómi ni ó rẹ̀ lẹ́yìn ìgbà tó ti lọ ilé ọkọ kọ́ máa kọ́ ọkọ rẹ̀ àbí ti bàbá rẹ̀ kọ́tọ́ torí bàbá èèyàn yí padà téèyàn kú. di ọmọ torí tọ́ a sì lọ́ọ́lé ọkọ kọ̀sọ̀ yẹn tó yí ọmọ bàbá Toto èèyàn tó tó bá kọ́ ọmọ bàbá ọkọ rẹ ní ọ́ àjẹpẹ́ di tẹ̀gbọ́n tàbúrò pẹ̀lú ni àwọn náà sì àwọn náà sì sọ pé ọdọmọ ọkọ wọn sọ pé ọdọmọ bàbá ọkọ rẹ wọn ní mistake ó ti di ìyàwó rẹ ṣùgbọ́n ẹ̀ máa ń kéke gbogbo àwọn ọmọ nǹkan mistake wọn kọ̀ kọ́ Hawwau Abubakar àwa sì mà nínú òfin ọlọ́run ẹ má ti kó kọ̀ọ̀kan ṣáájú tó mi tẹ̀lé tí bàbá ní ma kàn yín tọmọ ní ma síwájú níjò wá lọ́dọ̀ ọmọ ọkọ rẹ níjò lọ́dọ̀ ọmọ bàbá ọkọ rẹ nítorí ẹ gbogbo tó bá ti ní sùdù agbọ́dọ̀ pàtì ó kọ bàbá rẹ lọ́mọdé láéláé ẹ̀hẹ́n tó bá ní ìyàwó lágbájá kò sí tó burú mẹ́ wọ́n sọ pé Hawwa o ìyàwó Abubakar kò sí tó Hawawu wife of Abubakar kò sí ní tó burú mẹ́ wọ́n ló ti gùn jù ó gùn sẹ́bẹ̀ ẹ̀ máa kànú àdé ìsúná pé Aisha zawjun nabiyyi sallallahu alayhi wa sallam pé Aisha ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ tí Aisha fi kú ẹ̀rí tí wọ́n máa sọ pé siddiqatun bintu siddiq òní Aisha olódodo ọmọ Abubakar as-Siddiq kò síjọ́ kan yíyó kọ́ padà kò síjọ́ kan yíyó kọ́ padà ọjọ́ bó ṣe jẹ́ ń bẹ̀ torí ẹ̀ láàmú wa lọ sí observation tẹ́lẹ̀ báyìí mọ̀ ń jẹ́ mo tún ti di báyìí àti òyìnbó ni ẹ ti máa ké kèsèrí lóyìnbó àwọn èsì kèsèrí mùsùlùmí là wa ẹ nàìjíríà sì jẹ́ ẹni tí òyìnbó dìlù rẹ̀ gbà kò sí kọ́kọ́lọ́ wa kọ́ wá di tòyìnbó nítorí pé òyìnbó lè ní kò sì lè jalè lu wa kó tún jalè ọpọlọ wa kó jalè ẹ̀sìn wa ká máa wòran ẹ̀ lẹ́yìn gbọ́dọ̀ yé wa ó lè lòyìnbó gbogbo yẹn ló mélé yẹn ó lè nǹkan kọ́kọ́rọ́ pé wọ́n á nàìjíríà tí bá tún á jalè tí ọba máa bẹ lọ kàtàn gbogbo reluwé line gbogbo kínní ọ̀nà àti tètè kó gbogbo àrísìkí wa jáde tó bá ti dé tí òkun kọ́ máa rọrọ ni ó lè lòyìnbó ọgbàlúwa tó tún gbèdè rẹ̀ sí wa lẹ́nu láti mọ òkúta àbá ti gbóyìnbó àlájú èdè tiwa tiwa di local language la ilaha illallah ó yẹ ká lọ ká lájú kìí ṣèlú wa nìkan lòyìnbó gbà ó ló ti jẹ́ pàwọn nìkan là ń sọ òyìnbó lẹ́nu láfíríkà bí bí ọba jẹ́ english àjẹ́ french wọ́n tún wá gbà tán wọ́n tún fẹ́ gba ìsìnmọ́ wa lọ́wọ́ tẹ bá lọ sọsítù nísìn tómìnir bá ní ẹ ó kọ ní sí ọkọ yín níjẹba ẹ bàbá mi níjẹba ẹ náà ó kọ yín lẹ ó kọ ọkọ yín lẹsìsì ní tí mo pè tí wọ́n ní ọkọ mi ṣe kété rí. wọ́n ní títí gbàwó la lè fi ìyàwó wálẹ̀ tá a travel kọ́ gbọ́dọ̀ tó sùn mẹ́rin lọ kò gbọ́dọ̀ tó oṣù mẹ́rin lọ lópin ìgbà tó bá ti fẹ́ kí ìyàwó yọwọ́ ẹlòmíín ní sìn ọwọ́ owó lọ sí Amẹ́ríkà owó lọ sí England wọn ò gbúrò rẹ̀ máa ń lé ọ̀pọ̀ ìyàwó ti di aṣọ tó ti gbó ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin límàdà kí la fẹ́ fowó náà ṣe kí la fẹ́ ti ṣe nígbà tó bá pa ìyàwó kan mọ́ sí torí di ẹlẹ́ lábẹ́ òfin ọlọ́run tó bá ti di oṣù mẹ́rin lọ ọtọ́ sóbìnrin kó gbé ẹjọ́ ọkọ rẹ̀ lọ sọ́dọ̀ àwọn alátúnṣe látijọ́ yẹn wọ́n da ọjọ́ tí ọdún mẹ́rin bá ti lè pé tọkọ rẹ̀ ọba padà dé ó ti rídà rídà oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá á gbé sórí kọ́kọ́ ti kú lọ́lọ́kọ mi. lọ́lọ́kọ mi kò túmọ̀ sí pé á gbógun rẹ o nítorí kóbìnrin ọmọ bàdí pé yọ̀ọ̀ra rẹ ni àmúgun ọkọ ànípín títí tí ó sì pé bọ́yá àádọ́rin ọdún láyé ọgọ́rin ọdún àbá àádọ́rùn ọdún seventy eighty or ninety years. torí pé àwọn àwò pé irú rẹ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nígbà tí wọ́n tó seventy wọn ò sí láyé má àwọn ẹlẹgbẹ́ rẹ̀ eighty wọn ò sí láyé má ninety ló pin ìgbà náà láti pín dúkìá rẹ̀ o àní pín kó tó di pa akọ̀nsídà kó ti pé náìtì láyé o àbí eighty àbí seventy èyí tá látúnṣe yẹn bá wò nu mẹ́tẹ̀ẹ̀ta ni àmọ́ láti túyàwó lẹ̀ ọdún mẹ́rin péré ni ọdún mẹ́rin lẹ́yìn náà ni ó ṣe ìdà ọwọ́ ṣe ìdà tán lọ́kọ́ bá dé ó ti ṣe ìdà kọ́kọ́ ti kú lọ́kọ́ bá dé nígbà tó kọ́ dé lábẹ́ òfin ọlọ́run ọkọ náà sì tún lọ́kọ́ rẹ̀ lórí igi alákọ̀ọ́kọ́ tọ́ba adé kó ti lọ́kọ míì lọ́kọ dé ọkọ míì yẹn ò tí ì fà wọlé tẹ́lẹ̀ ìdíde ìyàwó ọkọ alákọ̀ọ́kọ́ náà sùn ní. ilé ìjọba ọba lọ́dún sùn mẹ́rin lọ àyàfi tíyàwó bá yọnu ọkọ lu ọdún ogún kọ̀ tíyàwó bá yọnu sí i kò sí wàhálà kó sáà ti ṣe zina torí téèyàn bá fọwọ́ ara rẹ̀ wọ́n máa fi kún ọ̀fẹ́ tó òun fún náà là ń sọ tó bá ti wọlé ọkọ tó bá ti wá wọlé tọkọ míì dé wọ́n ní tí ọkọ alákọ̀ọ́kọ́ bá tún ní ìdí rẹ̀ ó tún lẹ́tọ̀ọ́ àti gbà padà ṣùgbọ́n pẹ̀lú igi tuntun pẹ̀lú igi tuntun ilé ìjẹ́bù ti jẹ́ náà là ń sọ yẹn ni kó tì yàn kọ́ lẹ̀ fún ọkọ̀ alákòókò wọn wá ṣe pẹ̀lú ìgè tuntun tó bá lòun ọ̀kọ́ ló ti parí nù nǹkan ti yí padà nù à ń gbàjẹ́ ìdí pẹ́yìn náà slack wọ́n ní kílẹ̀ fún ìyàwó alákọ̀ọ́kọ́ tẹ bá fẹ́ fẹ́ àwọn mi kò sí kankan wọ́n ní kílẹ̀ fún ìyàwó ìyáálé tẹ bá fẹ́ fẹ́ kò sí kankan tẹ́sí Islam ní kẹsùn tẹ wàá lọ dáràn bọ́ra yín lọ́rùn torí pé ńgbà míì àwa náà la máa dára bọ̀ra lọ́rùn ẹ máa kọ́lé fún ẹ máa ra mọ́tò fún ẹ lórí kíni fẹ́yàwó míì àmọ́ ládùn òfin ọlọ́ gbogbo dáadáa tẹ́ ti ṣe fún ìyàwó alákọ̀ọ́kọ́ kò síbi tó fi ọlọ́run ti sọ pé dandan ẹ gbọ́dọ̀ ṣe fún ìyàwó tó ń bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé ọ̀tọ̀ ní abala àgbàdájọ wà pẹ̀lú ìyàwó alákọ̀ọ́kọ́ ọ̀tọ̀ nígbà tí wọ́n dé ìgbà wọ́n wá dé ní gbogbo dáàmú bá tún ṣe fún àtúmọ̀ ṣe fún ìyáálé ta ló wá jèrè jù ìyálé ló jèrè jù tá a bá mọ islam wọ́n ní lẹ́yìn tá a ti ń bọ́ ìyàwó wa tá a tún lè máa fún ìyàwó wa lówó kan bíi pocket money kò sí tó burú wa man tasawwa'a khayran fa huwa khayrun lahu ẹni tó bá finú fẹ́dọ̀ sí sẹ́ẹ̀rì kan yóò máa já sí rere fún lọ́dọ̀ náà bí kéèyàn máa fún ìyàwó rẹ̀ lówó oṣù kò sí tó burú mẹ́ẹ̀ bí kéèyàn máa bùn lówó lójoojúmọ́ àbí lọ́sẹ̀ọ̀sẹ̀ kò sí ní tó burú mẹ́ àmọ́ kó náà lọ mọ̀ níjọ́ tí ọba sí kò sí ni o torí má alẹ́ mọ̀sínínà mẹ́sẹ̀rì ọlọ́run ló wọ̀sà yìí bá wílẹ̀ fún yín lórí àwọn tí máa ń ṣe dáadáa táwa sọ pé ẹ kò fún mi lówó oṣù yìí iṣẹ́ wo ló ń ṣe lọ́dọ̀ rẹ̀ ọjọ́ bó ṣe jẹ́ wọ́n ní àwọn wáàrí tí èsì ti súnà àwọn kọyẹ kẹ gbé wọlé yín torí ìgbọ́kúgbọ́ ọ̀rọ̀rùn gbọ́ àti hápò lórí ni ọ̀rọ̀rùn àwọn tí ń sọ tí ń wíwí kú wí àwọn arábàràbà àwọn ródòródò ìránù bí ẹni tí ń sọ pé bẹ́ẹ̀ sí gan làwọn ọmọ rẹ kó sé ìwọ gẹ́gẹ́ bíi ta irọ́ lásán ìwọ tí ìgbẹ́ lọ́wọ́ sọ pé bẹ́ẹ̀ sí sọmọ kó sọmọ rẹ náà bá bẹ̀rẹ̀ sí sọrú ọ̀rọ̀ bá ń jáde wọlọ́kọ́ wọlọ́kọ́ alẹ́kàn lọ́n pa á ẹ̀yin wo àbí ìṣe sọ̀sọ́kúsọ tó ní àwọn ẹ òun fẹ́ wà aljanna anabi anabi Ibrahim òun fẹ́ wà aljanna anabi aya ẹ aljanna àwọn súnmẹ́kà ló fẹ́ wọ̀ ẹgbẹ́ sọ̀kúsọ torí kọ́ fẹ́ pa yín lẹ́yìn ẹ̀yin náà mọ̀ á rẹ́ wọ́n sọ ẹ̀sìn di dírámà wọ́n sọ dánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam di fújì tíátà anabi sallallahu alaihi wasallam ní tẹ́lẹ̀ bá tọrọ aljanna alfirdaus ní kẹ́ẹ̀ máa tọrọ fẹ́ ìnáwó ààrẹ jìnnà tọrọ aljanna tó ga jù àjàrẹ abọ́lọ́ ọlọ́run ọba ni anabi òun ní kẹ́ẹ̀ máa tọrọ tó ti pé wa ẹnìkan á ní aljanna kó bàtà ló wọn náà sì máa gbọ́ sẹ́mi pé tẹ́lẹ̀ máa ti gbọ́ lẹ́ẹ̀mọ̀ sí dátà nígbà tẹ́lẹ̀ náà bá tó kú pẹ̀lú àwọn ẹ̀ ǹjẹ́ náà kó bàtà làwọn bá ó. wọn náà ti wá di irú wọn ọkọ̀ tí dáná àárín ìfún ẹni kì í dá sẹmẹ ìtún ayé ti nàzàlá aleikum an idà sami'tum ayati llahi yustahza'u bihi yukfaru bihi an idà sami'tum ayati llahi yukfaru biha wa yustahza'u biha fala taq'udu ma'ahum hatta yaqudu fi hadithin ghayrihi innakum idhan mithluhum inna Allaha jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a ọlọ́ni a sì ti sọ̀kalẹ̀ fún inú alukurani o bí tẹ bá gbọ́ tó ń sọ̀rọ̀ ọlọ́run bá sí yẹyẹ tí wọ́n ń ṣe kèfèrí sí ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn o ìwọ́ sì gbé wọlé rẹ o tún jókòó tún nasẹ̀ o gbẹ́sẹ̀lera wọn ẹ̀rẹ́rìn àtìyàwó àtọ́mà ọlọ́ni tẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ jókòó tí wọ́n gbà tí wọ́n ń ṣe ẹ̀yin náà ti dérú wọn o ọlọ́run sì pẹ́yìn múnásìkí àti ẹ̀yin kèfèrí jọ́nù náà jahannam lápapọ̀ ọlọ́nkọ́ sànù tiwa o tún wá fowó rẹ ra o sì máa gbé ìjọba náà kí ọlọ́wọ́ bí ọ léèrè amáàlì nípa owó rẹ min ayin afitẹsẹsẹ wọ́n fi máa ń sọ́kítà níbo ló ti rí níbo ló ná sí mo ti ra kásẹ̀tì òfò mo ti ra mo ti wò ọlọ́nkọ́ má ti gbogbo èèyàn péjọ bàbá ni mo fi fún ọ àwọn ẹlẹ́rìí jẹ́rìí sí wọ́n á so igi tán ní bàbá ìyàwó wa sọ pé tọ́ ọ̀rọ̀ wà o wọ́n ní kí lọ́rọ̀ náà o àwọn èèyàn sì ti ń jẹun ẹ igi lásò yìí o ìyàwó ò ní tì bọ́kọlọ́ lé o àgbà kí wọ́n máa fọwọ́ rárá wọn lá o àmọ́ àgbà kí wọ́n jọ lájọṣepọ̀ irú igi wo wá nù irú igi wo nù nítorí tó máa so yìgì àwọn mustalzamatuhu ọgbọ́dọ̀ tẹ̀lé àwọn tọrọ ọma ọgbọ́dọ̀ tẹ̀lé níjọba bá ti lọ ọkọ ọma fún yàn kí kò sí lẹ́nu ẹ ọ̀rọ̀ òdùn lẹ́nu ẹ má pé ẹ gbọ́dọ̀ fọkànra yín wọ gẹ́gẹ́ bíi ta àmọ́ tètè gbà ọdá lọ́wọ́ rẹ ó ti bọ́ ọmọ ọlọ́nu torí ẹ wọn á sọ pé ẹ kò àní rìlíìsì ẹ o lè fọlọ́pàá mú wọn bẹ́ẹ̀ ni torí ìyàwó rẹ bó wọn ti lè tíìzì ìyàwó rẹ mọ lọ kí ni wọn náà ń wò òfin Ọlọ́run ọba mi tẹ ẹ bá ti fọmọ fún yàn ọ̀rọ̀ mọsùnmọ kò tẹ́lẹ̀ ẹ ń lọ sùkúù ni ẹ dákun wọn fẹ́ kí ẹ dáhùn láàrin sọlọ láàrin kọlọlẹ ọkọ àti kọ́ máa bá sùkúù lọ ewo ló lóore ẹ dákun ẹ má pààrọ̀ tọ tọ́ bá jẹ́ pé sùkúù lè dípò ọkọ a ti ríru wọn rí nígbà tó parí yunifásitì ó parí pẹ̀lú first class gbogbo ẹ̀ tó fẹ́ fẹ́ ọ́ sálọ̀ wọn lọ́lé ọkọ nìtì òun ṣe masters degree ó tún parí masters degree ìgbà náà lọ́wọ́ aronú pé wọ́n lọ́kọ̀ àtìlẹ̀ tuntun tí ó mà ó ti sá ẹ̀ kómìnrin ò ní gbé ìsá tí ó ọkọ ẹnìkan kan ọ̀fẹ́ mọ́ kọ́dà tí wọ́n gbé kalẹ̀ tó tún fowó lé lórí ìtẹ́ni tí ó gbé ọwọ́ adigun tó bá fẹ́ sùn yọ wá gbé sàtífíkẹ́tì rẹ̀ sẹ́gbẹ̀ ni wọ́n á sùn tì ṣé sàtífíkẹ́tì láwọn sọ wípé i love you nígbà tí èsì pé nǹkan ń sèyàn wọn á ní ẹ torí pé ń lọ skul àti ìfẹ́kẹ́ lóyún ẹ dákun síta bá fẹ́ lóyún dandan ní ká lóyún ni ṣé bọ́lá ni ó pè kọ́ wa ẹ wá ní ẹ ẹsíìsì rẹ nu kò ní lọ àwọn kan náà tún wá ń fi fatuwa pé ńlá ńgbà tí bàbá yóò ti gbà àti pé igi yẹn kò tí ì so nu kò sí tí ì so kò sí tí ì so abẹ́ ẹ̀yìn ọmọ òfin ọlọ́ọ̀ni anabi sọlá àṣọyọ pé sẹlẹ́sọ̀n jìdòhún nàjẹ wàhásùlòhún nàjẹ nǹkan mẹ́ta kan wà o tẹ́ ẹ bá mú lóòótọ́ òótọ́ náà ni tẹ́ bá fi tàwádà yóò dòótọ́ nínú wọn ni igi síso wọ́n ti ṣeré ambọ̀tìbọ̀tì kékeré tún ṣeré lẹ́sìn ẹlẹ́sìn fún òun náà ló ń gbà wọ́n tún sọ sọ̀dáàtì ẹ wá ní wọn ò ní bára wọn sùn ẹ wá ní ẹ ńgbà tí bàbá ti sọ bá yìgì òṣù ó so dáadáa obìnrin yẹn ní freedom nínú ẹ̀sìn Islam láti lọ sẹ́lómi láyé ẹ̀ láì jẹ́ kọkùnrin yìí kọ́lẹ̀ torí délé ìyàwó rẹ ni o gbogbo ọ̀nà tẹ́ bá gbà tẹ́sí gbàyàwó yín ilẹ̀ bákan náà àwọn kan náà wọ́n ní so igi wọ́n so tán bẹ́ẹ̀ ìní bàbá ìyàwó náà ló tún sọ ọkọ wa ń béèrè pé kí ni kò ń wo kí gba rẹ padà yẹ pé gbogbo ọ̀nà tó padà àjẹpọ̀ kọ́ lọ́fẹ́ ilé ti fi ọmọ lọ́kọ ni o mọ̀ pé ò tí ì ṣe tán ọmọ kí lẹ fi lọ́kọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí kí lẹ fi lọ́kọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí. ìyẹn fi ọmọ lọ́kọ ọmọ wa ka ẹ̀sùn sílẹ̀ pé ọ gbọ́dọ̀ súnmọ́ ẹ máa fọ ara yín láàánú ṣé ọwọ́ yín lọ́wọ́ wà ní kílọ̀kẹ̀yìn. bákan náà kakọ ọmọ lọ́kọ kàmá wa sọ pítọ̀ ẹ á rìlíìsì ẹ̀kọ́ máa lọ bọ̀ sí ìsúnmọ́ ara yín o ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti máa ń lùzì ọkọ látàárọ̀ ọjọ́ torí pé kò ní ìtumọ̀ lọ́dọ̀ ọkùnrin kí n fẹ́ yàwó kí n má lè súnmọ́ kódà ó lè kó wẹ́lá àti ọkùnrin tí ó dá láì lálàáfíà mọ̀ pàtó bá sùn tó obìnrin tí nǹkan kan ò sí ara rẹ̀ tọ́nkan wo bọ̀ nígbà tó sùn títí àárẹ̀ mi lè dé bọ́ sí èsì tiẹ̀ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ wọ́n lẹ́ni tí ò nílé tí ò fòmí sí tó náà lọ so ìgé ńkọ́ ọmọ wọn ara rẹ̀ torí lábẹ́ òfin ọlọ́run tí ọba ti lágbára nípa ibi tó fòbìnrin sí kọyẹ kún fòbìnrin fún ọgán láti pìlẹ̀ àwọn akọmọ fún ọ ó tún máa bá sùn nù lé wa kí ni jẹ́ bẹ́ẹ̀ níbo wọ́n ti ṣe irú ẹ̀ òsì ń tọ́jú ọba àwọn tẹ́lẹ̀ ìjẹ́kọ̀ ti ṣe jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an